If you only have a 401k, you're not getting the most for retirement. Wait, what? Add a Robinhood IRA on top, then they'll boost it by 3%. You can do that? And if you transfer in any retirement account, you get 3% on top of that. Is there a limit to the match? No limit. Robinhood Gold gets you the biggest contribution match of any IRA on the market. Sign up for Robinhood Gold at Robinhood.com slash boost by April 30th. Subscription fees apply. Investing involves risk. 3% match requires gold for one year from first match. Must keep IRA for five years. Match on transfers subject to additional terms and conditions. Robinhood Financial LLC. Member SIPC. Escuchas ese rugido. Sientes la experiencia de poder, la emoción de la libertad. Ya estás preparado para vivir tu nueva aventura. Nueva Ram 1500, hecha para vivir. Ram es una marca registrada de FCA US LLC. ayɛ sɛ eh, ɛnɛ mewɔ ha videos ne baeɛ obi sɛ o oh, mamehwɛ bi mamehwɛ bi mamehwɛ bi abaa baako ɔbaa n'ani abere sɛ ohwɛ bi nam sɛ ɛgyae gyae gyae gyae gyae gyae gyae pauli mepakyɛ video no a no ablɛ ne kakra baako bi ɛndeɛ ɛne ɛnyan papapapapapapa mepakyɛ deɛ asi ɛwɔ sɛpaase kuma se sɛpaase ɛyɛ ankɔmmɔ ne ɛba bɛdie kuma se sɛpaase ɛyɛ a awerɛhoɔ <sighs> ah. asɛm hmm. dwanyɛ facebook live na yɛni nkɔmmɔ kuma se paase nɛnɛ stories no ɛdi kan no nyinaa no abaayɛ bi a yɛku no ɛda obi babere shop mu yɛbɛkɔ eastern region ne yɛkɔ akɔdi ho nkɔmmɔ galamseefoɔ yɛ ɔmo nso yɛsɛ ɔmo kɔnya one billion sɛ ɛnokorɛw ɔmo kɔtena abɔbɔ yaa mu na ɔmo nyinaa sɛ wohwɛ sɛ nea ɔmo anim asie bubu ne akyeakyea no a yɛkɔ ne yɛne assembly member no nso adi nkɔmmɔ video a anaasɛ picture a wohwɛ sisi a wɔ facebook no sɛ paase na menim baabi pɔtee deɛ onim hɔ pɔtee ne deɛ ɔno ankasa meɛ ba bɛdi nkɔmmɔ ɛyɛ ɔbaa na ɛda hɔ no ɔbaa ana wafiri mu yayaya wɔda hɔ na nkurɔfoɔ no a mokɔɔ yɛ ɔmotwa video no ɛm sɛ nnipa no ɔhyɛ dade phone no kɔɔ baabie ne si yɛde kɔ ana wɔkɔ video yɛa close shot no video yɛ menim deɛ na ɔpaa hwɛ menim deɛ ne wɔpa ahwɛ ɔde kɔɔ to paa na wɔ video yɛ no ahohɔre paa am sɛ ah mɛma agyapadeɛ paa ne da hɔ apanga martin ɔse hello good afternoon patwɛ wobɛtumi adwane wɔ facebook live woba no ado message no to ɛbɛkenkan lesis kwame opokum wɔse kwaku nie twasunta yes ai draman ibrahim ɔse good afternoon mepakyɛ woadwane ne live oh. boabadeɛ no dwa social media sisi a ɛwɔ eh, facebook nhyira facebook page wɔbaa na ɛda hɔ no mɛsɛ ne ho nyinaa worɔ firi ne tiri so bɛsi ne nan ase ana ne baa no ɛyɛ eh, pia ba abɔnten yɛkasa biribi ahohɔre a nyame ba kwasi maanu wɔse yaba o yaba yaba nanso ɛnɛ deɛ news no starting harris ɛɛ eh, ellison wɔse hello ana nso no uh, clean. was this is so bad. A eh, fear from Palma Meros, good afternoon. Uh, eh, oh, Nana, uh, okay, good afternoon. Okay, okay, good. Okay, Nana Sapon was it, and still, Yabesha, hey, Obesha, that's young coupon. Yadier now. Nana, I said, hanging and I was so. Mm hmm. So, I know what beam. Ah, what beam sɛ ɛyɛ susu ka ne wasi abiam abiam sɛ sɛ ɛyɛ nsuo na nsuo na ahohɔre no aworɔ ne ho no nyinaa si ah. aberanteɛ no gyina so ɔno abɛkyerɛ mu na mepɛ sɛ ɔsɛ i need 10 ghana cedid for food please akɔwe nso ɔha adwene paa <laughs> francis uh, fosuhene wɔ se hello nana eh, ɔben uh, prisla ɔde sere na bɛtoɔ ɛna akwabena yɛboa wode awerɛhoɔ koraa na wama obi sere ɔhu sɛ woka aseɛ abia mu no obi wama obi sere adeɛ no awerɛhoɔ mm. hmm. Hmm. Eh, hmm. nyame ba kwasi menu asɛn de brɛ yima na ɔsi good afternoon dennis dakun aberanteɛ wode agyina so ma m yɛbɛdi nkɔmmɔ paa yɛbɛdi nkɔmmɔ yɛbɛdi nkɔmmɔ paa wɔhene ɛte sɛn nyame adomɔ mepakyɛw twe ho fi radio no ho kakra supremo gh evans uh, eh, kɔfie ɔse hi uh, yɛhwɛ picture bi a ɛne videos bi a yɛnsa ka a abaayɛ bi ɛɛ eh, mitumi hu sɛ wohwɛ ne mfie no a sɛ nyɛ sɛ bia ne kaseɛ na mede ma ne bi a mɛtumi aka sɛ bia bɛɛ 31 32 to 34 hɔ baabi na wohwɛ no a asɛ wayeyere mm. asɛ deɛ sɛ bio mmarima bɛɛ mmiɛnsa nan bi ɛstraggle ne no sɛ ɔmo ne ne da mm. wɔde nsuo mu na ɔda nti na bi a wayɛ saa na ɔmo ayeyere ne nsa ayeyere ne nan ne yabae yabae sɛte ne nan no ntu mm. radios bi a ɔmo pɛ na wɔda hɔ saa mpakyɛw wọn na-adị saa vidio wee ebe a yɛ. ebe a kyerɛ ɛyɛ nukurɛ. mo meda ase o si asɛm wei eh. esi wahefa. ɛna eh, nnɔpa yi deɛ ɛbi sɛ yɛn nyinaa yɛkɔkɔ shee vidio wei ne yɛ aboto mekasa firi abua e kɔ asɛpaase. Hmm. na woduru sɛpaase sɛ taxi rank hɔnom baabi a besia station wɔ no wokɔ wɔ anim. take a tree bi bɛ three minutes to four minutes wobɛhu sɛ bridge bi e e wɔ hɔnom mhm. a nsu kɛseɛ paa na ɛno adaa no so so nsuo tɔɔ ɛwɔ ha sei nti anɔpa yi na yɛtii yeyeeyee ɛna yɛn nyinaa yɛdiri mika ɛkɔɔ hɔnom mhm. yɛkɔɔ hɔ a yɛn nua baa na ɛda mu a yɛbutu no ah! ɛna wɔda nsuo no ah! mm, mm, mm, na wokɔhwɛ a awerɛho na ɛm sɛ tụrụ no tu nsuo no hmm. mu saa no ɔyɛ obi ɔyɛ tuntum na nsuo no na aworɔ ne nipadua no na abaayɛ a moka no sɛ monim no si sɛ ɔnim no wɔ area hɔ nom wotiɛ wɔn a yɛahyia mu nyinaa a no ɛna no sɛ obi a wonim no a wonhu no sɛ ɛkame ayɛ sɛ yɛ mu nti adọfọ to apolisifoɔ nkra ma ɔmo baeɛ hmm. ɔmo baeɛ na ɔmo de abaayɛyɛ pia no na ɔmo yii atare no a hmm. no no sɛ ɔmo yi atare no obiara ntumi nka nko ara nyinaa yɛ no ho wotumi sɛ sɛ ɔmo fɔ so yɛ na ɔmo ne no yɛ biribi ɛna ɔmo ɛɛ na nipa na ɔmo de nipa wontumi nhu ne yie because eh, mahu sɛ nsuo fa nipa mentwa wa no eh, eh sapon aberanteɛ ne ne di nkɔmmɔ yɛfa e no yima no chris sapon na nokorɛ ni sapon sɛ mehwɛ wei no a mahu sɛ nsuo afa nipa pii a makɔ si no hɔ pii naa ba wei deɛ asɛ deɛ nipa obi gyina no obi gyina no yɛayeyere ne nsa ne yɛayeyere ne nan yɛabae ne nan mu na obi hyɛ ntam asɛ metwa sɛ metwa picture bi wɔ m'ani so that is not exactly what happened me ɛnyɛ saa na asie but metra sɛ menya picture bi wɔ m'ani so ɛna wɔda hɔ mepakya sɛ wohwɛ picture no sɛ saa na woso hu no mm. saa na mesu mu hu no ɛno na na mebɛn mo eh, ɛkuro itwa no yie sɛde bɛyɛ a ah, nti wo na wotwa saa kuro sɔto bi wɔ ne ha mu hɔ no wede atiefo mfa nkyɛ yɛn eh. adanseɛ bi na ɛyɛ ne saa eh, nti ɛhɔ no deɛ ntimi amfa nto so ɛhɔ no kora mm. dɛ hwɛ a meyam hyee me Eh. Ah, Los mejores viajes nacen en la carretera. Pero este comenzará en tu mente. ¿Escuchas ese rugido? ¿Sientes la experiencia de poder? ¿La emoción de la libertad? Ya estás preparado para vivir tu nueva aventura. Nueva RAM 1500. Hecha para vivir. RAM es una marca registrada de FCI LLC. ¿Cómo puedo? Mm. Pauli! <laughs> Pauli <laughs> oh, ¿Ah? eh. Pavi ah, Zoom, zoom zoom. <laughs> yɛse school mu deɛ sɛ obiaa ndrɔ female sex organ ɛdu hɔ ɔmu gu so drɔ saa bɛyɛ bi te akyire na ɔno abee ne deɛ ho hwɛ ah! na ɔdrɔ na akora bi manda no sesɛ ɛwɔ sɛ yɛwɔ so obi tu apɔ yɛyɛ artificial woyɛ ɔregya ade akɔgye ma sapɔn sapɔn no hmm? ah, yɛkɔtoo sɛ ɔda nsuo mu no mhm. awerɛhow kɔhwɛ sɛbe ɔbaa kyi pɛ egu hɔ paa wotumi sɛ na ogyina ne nan so. ɛɛ sɛ mekora mehwɛ ne mpokua gyina hɔ obi a sɛbio ɛɛ nsuo ayɛ ne se sɛdeɛ ne mpokua si gye gyina hɔ no wotumi sɛ no ɔyɛ ɔbaa mu paa wotumi sɛ na ne ho akɔnnɔ paa na na na nsuo tumi wura obi ho saa. nsuo deɛ tumi wura saa woda kyɛ bɛwura wo ho. sapa ɔsi polisi waba ɔdeɛ na si yɛ. apolisifoɔ no baa no na yɛ nka na ɛwɔ mu nti. ɔmo ntumi nyina hɔ saa ɛfa no nkɔ nti ɔmo de no toɔ na ɔmo twa abɔde egu so na to sɛ asana mm. atam na kɔ wei koraa sɛ nya busuani bi pa nim na ɛbɛyɛ den <clears throat> obi identify sɛ body wei sisi obi ɔbɛn ne paa. nti by extension no yɛsrɛ mo wa mode hyia bi ayera sɛ yɛ kuma sɛ baabi biara nhyira du biara na mode hyia bi ayɛ mepakyɛ sɛ bu akwa policefoɔ na ɛbɛfaa no mepakyɛ eh. nti mɛne wokasɛ eh, kɔ da so da hɔ mu nya mfa no saa eh, te sɛ ɔmo bɛsikire ansa okay nti through this medium nhyira fm hɛ mesrɛ m a woa wode hyia bi ayera ɔyɛ eh, ɔbaa na muhu no bɔ mmɔden a sɛ mobɛtumi akɔ eh, akɔhu abu akɔ policefoɔ na moakɔ akɔhwɛ sɛ moatumi identify sɛ bia o oh, yɛde hyeɛ nie ɔyɛ ɔbaa wotumi sɛ ɔyɛ ɔsɔn no paa ɔbaa ne ho ɔfɛ abu akɔ sɛ paa sɛ na awerɛhosɛm yi asi a yɛgu so di ho nkɔmmɔ no mesrɛ wo sɛ mode hyeɛ bi ayera na sɛ monhu no a bɔmmɔden wobɛtumi aba facebook live na wo nso aba bɛhwɛ bi ọbaa mu ọbaa wohwɛ sɛ na osi da hɔ no a asɛ nkurɔfoɔ bi na ɔmofa agotu kwan bi so ɛne na da ama saa awerɛhosɛm yi asie awerɛhoɔ awerɛhoɔ paa ɛma deɛ nokorɛ ni biribi sɛ etu ɔbaa na ɛha me because sɛ mmaa ne wiase a eh? ɔmo ha adwene nso sɛ ɔmo ne wiase a kaman never is awukumefa kwanya wei so atu mm. yɛnwia maa no fɔ okay saa area hɔ no mente sɛ yɛko obi yɛko obi a bɛyɛ mprɛ mmiɛnsa kɔ nan so be specific ma me ɛyɛ e, sɛ paase he fa memakɔyɛ sɔre wɔ hɔ ma e, e, wei awuku mc yi na ɔhɔ no ɔno koraa kaa sɛ na ɔmo besi ɔmo besi police station wɔ kaa sɛ ɛhɔ no akɔ akɔyɛ ɛɛ crime prom area bi a amanfoɔ amanfoɔ fifuma bi baabi tumi bedi bɔne koraa wɔ hɔ ɛne mm. adeɛ nti no be specific ne yɛn ho sɛ paase he paa sɛ paase bɔ ɛɛ bɔgyesango station hɔ a wode wo sɛ paase hmm. woduru bɔgyesango station hɔ no a wokɔ w'anim ka bridge bi wɔ hɔ nsu kɛseɛ paa bridge no kɔ mo nya nyɛ wie hmm. ɛhɔ a nsuo naa mu ok nti fa afotuo no to asomayɛ nti afotuo a meto no sɛ ɛnnɛ wokɔ baabi a ma obi ho baabi a wokɔ anaasɛ nnipa a wokɔ no hɔ no wohwɛ ne sɛ sɛ dan yɛ ma w'ani na hɔ ne nnɛ nkurɔfoɔ ma ba no yɛn nyinaa yɛ sɛ ataare o nanso bebree na abɔ dam nti nam a hwɛ ho yie ne sika ni no adɔɔso obiara ma n'ani na hɔ ɛmɛtumi e aka no nyame de ɔbɔ yɛn ho ban o nanso wo so woabanbɔ no aboa paa no nyame Mm. nyame nhyira emmanuel sapon nyame paa w'asɛm na waka no ɛmu odu akuako joseph ɔse i want to see the two angles what is there awuku pakyɛ nothing mm. mahu biribiaa <laughs> nana na ne nan no still akoa no sɛ sɛ the struggle na ɛkɔ so no because mahu obi a ho mm-hmm. na ɔba bɛwuo no ɔɔpere mm. yɛa ne yɛde ne kɔ hospital nti ne nana baako trae sɛ yɛma no aduane sei mm. nti ɔno asɔ no bɔdwe sei na memede aduane no gu n'anom ne yɛnim sɛ ɔbɛwu ana ne sɛ ɔntumi nom aduro no nti yɛfoɔ so ne ɛma no aduro no <laughs> me fie wura na ɔyɛ me fie wura <laughs> kamene na meho tɔ me ana meetu <laughs> me fie wura nti agya wafa ne sɛ mebibiaa ɛti agya mene papa yɛa na ɛkɔ na ɛba na oh masa papa ntumi ne di nneɛma na aduro ne yɛfɔ so no na eh, ne nana yɛasɔ ne ɛsɛ na ne nsa kɔtɔɔ n'anum wɔ ana ɔkaa ne sisi so sɛ ɛno ɔno ama papa yɛwu ne abɛɛma nsa aka n'anum hey. kwaku berɛberɛ yɛ no dɔktafoɔ na boa ɛtumi yi ne nsa no firi n'anum ah tena ne nsa hyɛ funu anum na ɔmode nam <laughs> kwaku berɛberɛ yɛ no prepare eh, kabi a bɛ so o ne nana no no na wọn nsa hyɛ funu si yɛ di iwu ni ni kɔsie. ɛyɛ asɛm o ɛyɛ asɛm ti ɛsapɔ yɛ daase ɛsapɔ afutuo no emu dɔ mɔmɔ yɛ ni nna hɔ mɔmɔ yɛ ni nna hɔ paa ebi ana nipa na wo ɔfrɛ wo koraa no ɔbaa bi tumi fa kaa firi atoa bɛrima wɔ kuro bi so. nyɛ sɛ o kɛn. ewurade eh, eh, wɔnim ne eh, da. nana ɛnɛ ni three days ebi si wɔ area hɔ wotumi sɛ yamu ɔmu holidays o sɛ dɛn. joseph ɔbɛn mi pa akyɛw diɛ na wohu bi da a ah, wopɛ sɛ wohu. ɔbɛn ti na ni so adeɛ mu wawɔ biri biara nso wopɛ sɛ ɔsan hu deɛ. mfa nkyerɛ no onya nam we. Eh, kofi buwati daigo na ɔsi more fire uku. Eh. i'm the uh, see the, i'm the best dj, DJ with that the best dj no no. Uh, ofori nsia mark ɔsi sad news paa uku. awerɛhoɔ paa ana so ɔsɛ nana i am from nkareɛ last three ɔsɛ last three weeks someone visit ɔdɛn. Oh, uh, visit, us, here. Visited us. Oh, Said Okay, looking for his oh, oh, daughter. Looking for his daughter. 27, 28 years. 27, 28 years. It could be. Ah, because we say, my young kid, what you know, SS phone caller, or more boys been on my beira. Hookup is too rampant these days. Kwaku hmm. Jamfina do we buy it. It's hmm. true, Uku, all because of their hmm. tonga. Okwaba. Mepacho, Fred, eh, Okwana, Fatilo fatilo wɛ mo fira ni maami mo fira ni maami. misaya wɔ hɔ. ok misaya wɔ hɔ. obet misaya betumi ayɛ kɔɔ no bɔmɔdenya na yɛ kɔɔ no ma yɛ ɛ paha pauli pauli yɛ misaya no. ɔmo se de spurs last week wa n ti ana. Ah. obegyina ano ɔmo se de spurs ni yɛfrɛ no ɛ yɛsi nkofo bi bɔ ɔnyom ɔmo spurs no spurs yɛfrɛ no misaya. Ah. pauli gh. twitter underscore. ɛ okɔ facebook ofura assemblyman no buaten no deɛ buaten sɔsɔ no assembly man no frɛ no frɛ no frɛ no man na wowie na video no to so na ɛno nso yɛhwɛ galamseefoɔ atesɛm de yɛteyɛ no no within the week mhm. story ne fly saa ah, but ɛba weekend sɛ ɛne ɛnso yɛde bi aguma mama. mo yɛwie bɛkɔ east region mhm. fine gay bi a ɔno nso wohu na a eh, abɛyɛ fɛfɛfɛfɛfɛfɛ bi a wohu na wotumi sɛ ɔbaa nie ɔno nso akɔwu adɔ bi ba brain shop mu a sɛ yɛawowɔ ne sekan yɛ ɔsɛ den ye mm. oh, oh, oh, Eh, ɔsɛ ɛyi nana awuku ɛdɛn <laughs> eh, eh, ɔsɛ wogye wogye asɛm ho okay <laughs> wanya <laughs> no wanya ɔno abɔ mepa kyɛw ɛne fa ɛɛ videos no to soma me fa videos no to soma me paawili paawili fa videos no to soma me mepa kyɛw bra. na ɛbɛhwɛ adeɛ mm. mmerantewa bi de yɛse ɔma akɔ akɔto galamsey mhm. sɛ nokuro sɛ nyɛ nokuro mm. yɛse galamsey ɔma nya sika I will send the girl video to me. Hey, Nana, Nana, Nana, Nana, they meet me. You are no more from Nana, Nana, what thing? Ojambu ama. Hey, I can see. Nana, Nyamkwada. Hmm. Nana, so pe video you. Mm. Nana, pacha girl, dear. deɛ owu da aba bi sɔ fún ra deɛ owu tó nso aa deɛ bɔ ne to no ɛyìn nana paadi ahɛ yi asɛ pɔfɛ na wie kwami kɔn no pɔfɛ nana paadi ahɛ aberanteɛ mm. Mm. nsuruma creation wɔtɛ wa signature bom nansan nansan deɛ na pressure wɔ ne so kakra ọba yare ya ha adwene o eh, mẹba tumi yare na mi hu mi bẹẹ ma ne mi hwia. masawu deɛ ne bi a yira ɛyɛ ana o hwehwɛ ɛyɛ ana yɛ mua mu ɔba afuro sɛ o bɛ nya bi edi bu yɛ asem kɔ de bi ayila <laughs> kɔjɔ nsa nam so ohun. ɛyɛ ma wɔkora sɛ nnɛ woanhwehwɛ because na adeɛ no bɔwɔ saa no kɛyɛ bɛrima na meyɛ awɛ sɛ kaa bɛsom kɛyɛ bɛrima na ɛbɔ hɔ a kaa bɛsom mehu mmarima na pressure ɛkɔ so saa na pawoli ahwɛ sɛ mmarima deɛ ɔhɔ ayɛ afa to so ɛti pawoli wadeɛ mpakyɛ wokora mɛmblɛ no anafɛ du kofo sɛ wadeɛ wadeɛ nka mɛmblɛ no kora ne fa to so no amanfoɔ hwɛ bi na hangi na Mr. Uku. Ana bapɔ makɔ deɛ. Bɔkɔ na nso ɛ. Nyame ato me ho yɛ. Mr. Awurade ase. Honorable, me manya video bi a ɛne pictures bi na watwi mu edi akotene bia. afei na yansi nso nkɔmɔ mpakyɛ honorable yɛn ne nkɔmɔ yi wɔn ɛna yɛ assembly member for ɛɛ amoafo adumasa amoafo adumasa no no ana na mahu mmeranteɛ gum na abɔbɔyɛ metumi sɛ sɛ abɔbɔyɛ atumi nya accident ama ɔma no ɔma anim apaapae ɔma no akyeakyea wɔbi n'anim adwidwa ne se nyinaa sɛ tutu ne adeadeɛ mm. wɔbi nso si hɔ te sɛ bosom mentumi nhu anabo nokorɛ bɛn paa na ɛwɔ saa asɛm yi mu ɔpɛni okuma mekyerɛ nsira fm akyiefoɔ nyinaa ɔmogye wo so yi. na mena wasoso ɔkuta me mm. ɛyɛ Eh, naawɔtwe a etwa mu yi mɛfa n sɛ yesi mmemmenda ne kɔsi ada no no ɛmu sɛ bɛɛ eleven to twelve mu hɔ na yɛbɛwura kɔsi ada no mu no mhm. ɛna ade teeɛ bɛɛ five thirty ɛna me committee chairman frɛ me sɛ ohun sɛ accident bi esi a ɛyɛ moto na moto no nya akwanhyia ama baako owu baako deɛ onye nwu yɛ nti eduadua na ɔmo firi ɛyɛ kɔniyaw ɛyɛ bɛkɔ a kɔniyaw baabi etu sika kɔkɔɔ no. ana bukyerɛ sɔm kakra kyerɛ sɔm kakra ɛyi ewiase paa pata de bra facebook ha deɛ mi hu bi da nipa hwene mahu aberanteɛ bi sɛ yɛ ɔbaa soso yi e. ɔna bɔ nɔmpa mmaa ka ho ana. nipasoɔ no ɛma nka ho ɔmo polisifoɔ bɛfa ɔmo no ɛna ɔmo de ɔmo gu abobo yɛ mu but ɛyɛ moto ɛna ɔmo de nya accident. mahu nipa bi osi hɔ a ɔte hɔ sɛyi. ana n'anim sei no ne ne ha ne firi n'ano ɛne na mm, eh, eh, emu ati eh, n'ano ne nyinaa tete. na honourable galams ɛyi abobo yɛn nso tumi nye accident ma nipa pirepire sei. moto moto na nye accident no ohun sɛ ɔmo firi amoafo ɔmo firi bɛkɔ ayɛ ba no ɛmu sɛ ɔmo firi kɔ ne yɛ anaba anadwo ne ba ayɛ ɔmo dwumadie wi ɔmo kɔ ntu. twelve o'clock mu hɔ no eh. yɛntumi ma wo exactly time a ɛsiiɛ ah, ɔmo ba no kɔ mhm. mu hɔ no na hwɛ a na mmirika wɔ moto mu na eyi wɔ mu na ɔmode nam mu eh. saa na de eh. baako ɛkwan no so mhm. ɛna baako nso deɛ ase a ah. ɔde no hwii gota no ɔno apere yɛa na tena ase nti no yɛkɔdu hɔ na deɛ wɔnwuyɛ na ɔte na deɛ

ɔmo saa akɔ ɛna hmm. ɔmo hyia saa akɔnhyia no wɔ ya dumasa yɛsie yɛ ne no hmm. fun ade hmm. ɛde kɔ abɔdɔm ase na ɔmo state ankasa si teɛ. ɛɛ baako ne deɛ wɔ na deɛ ne ɔte hɔ no deɛ ɔno deɛ onye na ɔkɔ ɔwɔ bɛkɔ government na minim sɛ ɔmo de ne kɔ ba mi nim sɛ ɔmo de ne kɔ anaasɛ ɔda so wɔ kɔɔtwa hospital sisi e adeɛ a ba baako na ɔno deɛ ɛmi sɛ sie ne mu hɔ naa na owuiɛ ba wei deɛ nyame ma ade kyerɛ no a do na ɔntumi nkasa deɛ ba na ɔwɔ hospital. ewiase nsɛm dɔɔso papa mɔma polisifoɔ koraa brɛ dodo ɛyɛ e yaa ne yɛfrɛ polisifoɔ ne yɛfa funu ne yɛfa wei ne yɛfa wei ne yɛfa wei ɔrɔbɔ ɛyɛ adeɛ bi ɛta so ha na wate wahu bi sɛ yɛasrɛ saa sɛ yɛ kwan no so no ɔmo de moto betwa mu a from hello uh, hello bɔ reconnect ne ma reconnect nsa nkɔ so. aha ana mo yɛ ni nkɔmɔ. ɛyɛ ade a ɛtaa ha yɛ paa ɔmo a ɔmo wɔ kɔkɔtɔrɔ ɛdwina ase kɔ ne yɛ ɔdo tom sɛ ɔmo de moto betwam a mmirika a ɔmo de ba no yɛaka kan kan kan mpo mmebi kura ɔmo afomea mi ka obi de moto ɛhwɛ mi kaa mu a na nyɛ ɛnyɛ asɛm kuma ba yɛ gu so ɛɛka kyerɛ yɛ assembly members yɛ kɔmɛtinfoɔ nananom sɛ yɛne yɛ nnuanom nkasa na kwan a ɔmo moto no ɛnante hɔ no ɛnyɛ adeɛ a ɛboa ɛna yɛhu akɔnhyia no bɛyɛ mmienu na ɛtɔ so bɛyɛ mmiɛnsa ba wee paa n'ani ni a ɛsɛ misawuku yɛ ne hwee a enye yi nti sila akasakye na ɛbɛkasakye nua no sɛ ɔmo de moto twam a ɔmo nto ɔmo bɔ asɛm ayɛ. ɔnabɔ yɛ bɛda ase. mbatwa mi nso mɛda ase na ma dam ɔtiefo nyinaa ase. yɛda ase papaapa ɛɛ. ɛkame yɛ sɛ ɛnɛ yɛma mo bad news bad news bad news bad news yɛmpɛ bad news but wansi na hɔ a baabi na edi si ɛka ho asa thomas danso ɔsi hmm ɛɛ eh, ghost riders ghost riders ɛyɛ movie o ɛwɔ ghost rider ɛyɛ movie. ɛyɛ ni ɛmɛ kɔmi wɔn kɔkɔ ɛyɛ movie ana. obi bisa sɛ ɛyɛ movie a. afɛ hindi movie. ɛɛ eh, ɛɛ eh, ɛfia na edi no ɛfia foreigner na. a ah, ɛfia foreigner sisi sani ɛspɛlin. sani sani ɛspɛlin. ɛɛ obiara ni ni way of spelling. kwadwo kwadwo kura bi tí a wò nim spelling obɛyɛ ni k o d w o ni bi a. pàṣẹ hmm. wọ́n yàn nana wọ́n yàn abirante lọ́wọ́. Okay, ok bɔmmɔden anɛ taate no akua mystic a wɔse hmm doku joseph wɔse ei eh, ɛɛ soosum hmm ok yɛda ase wɔnya no mepaakyɛ fa saa video no so to so ababa ah, wɔ so ɔna fɛfɛfɛfɛfɛfɛ bi ah, eh, a ɛmaa de deɛ mu kum me mm. ee eh. mo mm. de nneɛma ɛkɔ awukuminya ah, nkaa bi hwɛ adɛ na mo kɔ ɛɛ ɛɛ mesɛ menya nka hwɛ anwonya <laughs> nka hwɛ nka pimpot wɔ anim mpɛ sɛ w'anim da ɛda so ana <laughs> ma moka hwɛ nawatwi n'anim ɛneɛ eh, ne ne aberante wei deɛ atu sɛ waka sɛ wali sɛ nyina so tontorowareareasɛmi <laughs> oh, oh, oh, ah. bible shop oyɛ student o yɛ sɛ yɛ student eh, aberanteɛ awia eh, yɛ mo aha mɛdɛ so agya apom bɔkɔ deɛ nyame adɔm ne mo mpae bɔ nti ɔɔdeɛ hmm. paa yɛde ase eh, yɛnsa ka eh, picture bi a abaayewa bi da mogya mu na wohwɛ abaayewa no a ne ho ɔfɛ yie paa sɛ wɔhyɛ school uniform deɛ yɛhu ne yɛka na eh, wohwɛ no a adeɛ ɛdi ɛyi tire bi ɛda ne nkyɛn mepakyɛ nokora bɛ mpaa na ɛwɔm deɛ ah, hmm. ne sii yɛ abaayewa no ho ɔfoo bɔkɔɔ mepatwa wankasa ka kyerɛ me abaa no hɛ sɛ na ositiɛ ne ho ɔfɛ oh, hmm. ah. meda se wode paa sɔ so sɛ ne ho ɔfɛ <laughs> ɔfɛ afei to asoma me kyerɛ yi mu abaya no ɔkɔ school wɔ new insutam a ɛwɔ eastern region ogyina form two na ɛno na yɛnteɛ ɛte ne sɛ ɔne aberanteɛ bi a mfirimu kyerɛ sɛ ɔyɛ nigeriani na ɛsɛ wɔmfiri ghana dabi hmm. maame hu hmm. aberanteɛ na nigeria ni anasa abaayɛ yi. aberanteɛ no. ok hmm. a a ɛna ɔno abɛhwie yɛn nkyi ne papa bi egu ah. yɛn kɔ yi. nti ababaawa no nti ɛti nso ofiri sukuu mu sɛ ɔkɔsra abrante no wɔ n'adwam aberanteɛ no nso yi tiri nti na ɔkɔɛ no ne sɛ nti ɛti ne sɛ aberanteɛ nso abaayɛ no ɛɛfɔ n'akyi ɔɔkyi ti saa na ɛka no. durɛ ɛkɔyɛ akasakasa ɛwɔ mm. ɔne abaayaa ne ntɛm. nɔnú ɔbɔ dama na nya abotire mɛ nɔnú abaayaa fɛfɛɛfɛ nti nkɔ pɛsɛ ɔnu nkwa na nanka. a wɔn no nigeria ni awurade yɛn ko ɔbɛ fɛ wuru tiɔma ne. fɛn yi. kana na mpokuya mpokuya. aha deɛ deɛ na wapenti ne mɔwerɛ so gini se mani agye deɛ ɔbaa no aka no ho wɔbaa no ankasa koraa mpo ade sɔ to ɛtiɛ mpokua mpokua mm, ano ano wɔbaa koraa ne akamfo ɔnya me wo it tells sɛ yes abaa no ah, adeɛ deɛ ɛfa no aka ah. bɛyɛ wɔhyɛ eh? uniform no deɛ ɛfɛ paa mm. bɛha no deɛ asɛ yɛmmia ama no ateɛ ɛboa facebook fɔ nka ɛsɛ dɛ si asam. labi sɛ ɛtɔ so owó de chop things o. yɛsɛ okɔ mɔ ɛnanu wa nana o kan. wosi omu gu hɔ se yaa wosi wotwa mu kora ɔnim sɛ ɔmo na abobɔ ɔmo tena wotena wo sɛ nipa o tom wo mm-hmm. bebree saa mm-hmm. nti wobɛtratra no akɔkyerɛ sɛ wo funu nie wokae no nti ma yɛ kiri sɛ ka menya kada kɔdwo fa me kɔ oh, na me nkɔhwɛ bi asantena mɔkyere mae no me friend paa saa e ɛyɛ fa me e, kɔ mɛma ne dan mu wɔ nko a yɛsɛ obi wɔ no ma owu a yɛgyina e so mɛma dan na akɔ akɔ <laughs> ɔhene pakyɛ ɔtoa soma me kafra nti mhm. deɛ obi a de wei nyinaa baa ne sɛ nteɛ ɛtee ne sɛ yɛte aberanteɛ no a yɛka sɛ ne nti fi n'akyi ɔno na ɔrehwɛ abaayewa no sukuu mu nyinaa nti wɔte sɛ abaayewa no ɛretɔ n'akyi no ɛrɛ anaa wɔnte ase nti abaayewa no toa na wɔn adwuma wɔ no ɛkɔyɛ akasaakasa na yɛte sɛ machine na yɛde tiri no nti wohwɛ video na atum sɛ ɔde atwitwatwa n'aso akyi ne ne kɔn akyi ne n'ayi a sɛ wagye abaayewa no kra afiri mu. ɔde na atwitwa ne saa. ɛyɛ eh, machine a yɛde yi no sebi machine no yɛde yi no. ɛyi abɛyɛ aberanteɛ ne tiri ɔdin o. Ah. ana wɔku abayɛ fɛfɛɛfɛ because sɛ ɔno na ɛhwɛ ne nti. ɛti hmm. sɛ akɔsi sɛ bambɔfo akye no. Eh, eh, asis asis stance now deɛ obiara ni baabi a aberanteɛ no wafa. nti bambɔfoɔ mm. gumu a yɛkini sɛ mbɛtumi ahɛ baabi aberanteɛ no wɔde ne nti afa nti mm. si ade yɛnhye daa yɛnsa nka ɔhene awia meda ase me so meda wo Ah, acostic wahu ne message no de maa no mempɛ oh. sausage bi ahui ɔso pɛ mɛma sausagewotiwo nyina sɛ wɔ nida halleluya the lord ɛnɛ yɛawerɛho aba ɛwuo mmiɛnsa na ade ama ɔwuo de chop things pa ana dɛ taki ɛkɔ fast fast ana guys bi wise o na saa de apia ɛyɛ awurade nyankopɔn adeɛ no kɔ ado samuel mepakya ma n slow down kakra na yɛntumi nkenkan amanfoɔ no mɛsɛ thomas danso ɔse by december deɛ na ɔbaa biara december na ọmụ mm. eh, kwadwo cash fa lady picture ne to ɛɛ eh, pawuli fale de ne picture ne to mi amanfo ɔka nsɛm because abaayewa ne ho ɔfɛ sɛ ɔbaa paa wɔ da hɔ a na no koraa sɛ wakeka nso wɔnkeka yi o sɛ ɔbaa wɔ da hɔ paa sɛ wohwɛ kama atɛ sɛ yɛna mma ntiɛ korɔ mofa nkwala nkwala sɛ koraa mente aseɛ wei so kora wotene mo nɔmɔbɔbɛkyerɛ wo no kora nketenkete sɛyɛsɛ wa yɛse nice forehead miki daa ne wɔhyɛ game nkyɛnwagyo kwagyo ɛtumfoɔ yɛ te na ayɛ sɔfo nti moda mo so a momfɛle na wayi ho kwabrane kwabrane anwi so sɛ kuhu ɛna obusa obusa ɛ maame no ka ɔsi ɔsi dɛ po ayi ɔsi video bi mi fi abaya ne busa ne maame de sɛ ɛɛ ɛdi nti kura mpo na ɛna mmaa yɛ ama ba wɔn gye gyama na ɔsi wunim deɛ ne yɛ yie obusa ne sɛ obusa ne question obusa maame na maame ne sɛ ɛdi yɛ so ne da ne ɔsi aa ɛnua na ɔmo de yɛ obusa ne style bi aa ɔwɔ nkae nso bikɔ akora ketewa wɛ n'ada ne so hmm. <laughs> a wɔyɛ ah. akunya kotodwe da wonye bi da meka wonye bi da. afrikutu ni afɔ da wonye bi na bible sɛ na na yɛ mikɔ gyina na ɔka ne saa tɛm no <laughs> <laughs> na wɔ hɔ a na ɔtwerɛ ɔteɛ nyina yɛ taba no ɔka no ɔteɛ bɛda adagya ɛnyɛ agye sɛ wokɔtu agye sɛ ma yɛ tɛm a na bi wɔ ha o wɔn deɛ ɛnyɛnyɛnyɛ wɔn no deɛ na nka mm-hmm. wɔn yɛ virgins mm-hmm. na bra baako yɛ sɔfo baako na ɔne ne yere ah, mm-hmm. a saa <laughs> na pie ba na yɛsɔfo ma mbusa nsɛ na ɛkɔ sɛ ɔwa na ɔkɔkɔ mbiri ɔsɛ ei bɛrima yi na wasɛ wɔda ha wayi ne ho na ɔno so da ase adi a baabo sɛ ɔbɛrima bɛfiri ne na ne na agya hɔ na ɔne ne yere aboma yɛ hɔ na mba hɔ na ɔbɛda ada gya ɔne <laughs> musa dɔgi ɔ oh, dɔgi wo de ɔmo ma ɔnsa si wɔ na wakunturu turu ma hɛ nkramofoɔ se taa no eh. sɛdeɛ lady no bɛkaa ɔsɛ ɔsɛ bat ɔsɛ ɛɛ ɛɛ hwan nyabutɛ ludas maa fɔ ɔsɛ dɛm bat ɔsumɔ ɔkò small girls dey are sweet papa. kwajo kwajo wọn ti wọ ni adiɛ. they are not kids o. ɔmu susu amesiramu na ɔmu nyini. Ah, nketewa dɛ paa kɛma wobɛhu ɔmmɔbɔ paa mm. Mm. so ɔmoma ɔmoma kwan sɛ na ɔma uh-huh. woba ah, na wɔmhyɛhyɛ school uniform wɔhɛ ɔmɔ nketenketenkete na wɔhu paa nti amanfoɔ fɔm but sɛ ɔmba sɛ fie ata na ɔmnanam hɔ a ɔmo susua ɔmo susua yɛde wɔkyerɛ sɛ ɔba bɛpia abɔnte kora na wosuro mm. eh. nsuro eh, ah ɔmu susu adodo eh, yà mu nsusu. nketewa dɛ ɛna obi aka no. nketewa ho adɛ paasite ne bɔ ka yɛ wɔ mu kura ɔmu nhyɛ dɛ ni mu ɔmu pa. Tax day is coming. Oh, no. But if you sign up for Robinhood Gold's IRA with a 3% match, you can get up to $195 for the 2023 tax year. Oh, yeah. Sign up at Robinhood.com slash boost by tax day to get the biggest contribution match on the market. Subscription fees apply. You know you Investing involves risk. 3% match requires gold for one year from first match. Must keep IRA for five years. Robinhood Financial, LLC, member SIPC. Los mejores viajes nacen en la carretera, pero este comenzará en tu mente. ¿Escuchas ese rugido? ¿Sientes la experiencia de poder? ¿La emoción de la libertad? Ya estás preparado para vivir tu nueva aventura. Nueva RAM 1500 hecha para vivir. Ram es una marca registrada de FCI US LLC. Tisi papa. Kamu nfa ọmọ ọmọ nyin. Fatete ẹnu de ọbẹ bọ Brazilian a nye provisions. Ẹni fried rice. abaayewa 12 years na boy bi wɔ yɛyɛ wɔ akɔfa ɛna mesi mama yɛ akye do na akora ne sɛ ɔhyehyɛ madam afi akora no ɔnyɛ virgin o wode aha ɔno kora na afi akora no frɛ hello na wapeke ɔsɛ yes ɔsɛ woba atɔ fried rice ma edi me di ho no bia na mesɛ ee 12 years mese ɛɛ eh, tɔntɔnte tɔntɔnte yɛsɛ yɛnom sa ne yɛfa adwene ɛmaayɛ no munya abotrɛ na nansa yi deɛ mu wu dodo because nana ware kora wontumi nyɛ da biaa wontumi nyɛ eh, eh, yɛka yɛka yɛka saa na ɛnokuro eh, wobɛtena ho koraa ɛyɛ nokuro mm. wonya wo baako mmienu a na wowura fi mpo sɛ wɔyere tɔnga wɔ hɔ akɔyɛ sɛ wo nua no awokɔ adwuma bɛ woabrɛ sɛ tam ah! oye kura na ɔkura ohu. kwanto kwanto o ti ka sɛ kata atun nam dɛmɛ na. wabɔ mi tɛm so. wabere se tam danu mi da hɔ na mi bɛ fɛrɛ mi sɛ bɛrɛ bɛ da dɛm na deɛ na ɔda akunyam se ɔpɛni ma bere o. kɔda ɛyà muso yà tɔ da wabere kura no wa fɔ. sista o bere kura o pa o bɔ so ɛmɔ so. ɛmɛ na mo sisi na mo pere no mu nya pere ɛbɛ funu funu na bɛfunu hmm. no nyɛ sɛ bi a woware a bɛrima no bɛsi so daa o ɛbɛdu mpɛmpɛnsoɔ bi no a waware wobɛhu sɛ bɛrima no kora ɔni adaagye ma wo menni adaagye ma wo biam because atam no ɔba sɛm wɔ hɔ enti saa berɛ no wosususu prɛ Hmm. sisu pere na mo cyborg ne ntam dodo. Eh? oni ɛto ate egu eh, eh, hmm? nkura bɛ nyina tu nyina timiti gu na mi hu ɛto ate egu da. mo cyborg ne ntam. <laughs> nanu ya na ɛsɛ ne timiti gu sa. o sɛ ɛsɛ na mo to na abafo ɔmo nhyehyɛ yie o hmm. akura sɛ o sɛ ohun so yie na nana sɛ o nyini fɛ o tu nyina bobɔ kama o gyina so o so ne pagya bɛsi ɛfɔ ɔmo ntam na mo na ɔmo tu nyina esam monsoso mpere monsoso mpere ɔmoto nyinaa sam mentu ɔmofo mabafoɔ no ankasa da na ɔmo ha adwene mabafoɔ no babafoɔ no ayɛ ma no kɔ mu ɔkɔyi tiri no ɔmo ha adwene mm. ɔn na ɔmo de tiri fifteen cedi ne twenty cedi no ɛpira ayɛ ma no nso ne yɛ ama yɛ ma yi sika. yɛ a ɛma ɛwɛ nso ka ho mm. madamfo wo ekura wei nti ɛwɔ sɛ mi kura bi mm. ne iphone kura kwadwo mi mpɛmpɛmpɛ bi kɔ ɔyɛ mi dɛmi nhunu. ɛma mo nfa pressure bi a ŋun mu ho so sɛ wei wo nso kɔ akɔpɛ bi deɛ wawofo bɛnya ama wo onyanya iphone no na ɔsekyere ne to na ɔtwa picture no de to hɔ so na ɛsɛ mm. watɔ pressure ama amanfo ah. exactly na adeɛ a wɔwa ne sɛ kwadwo iphone one by atwam hmm. iphone two by atwam iphone ananyasa hmm. eh. yɛsi abaduru thirteen pro max ɛkɔ koraa fourteen ɛdu fourteen waayɛ eti sɛ ɔbɛbi kɔpɛ thirteen a fourteen a baba yɛn dɛ. this year fifteen banti no. waayɛ ɛni ɛmɛ etwa kwadwo yɛ atɔ twenty iphone twenty ama. ɔbɛbi ni thirteen ɔsi awuku yɛnawari ɛnyɛ mu certificate mmienu sese ntaafo ahena sa ne nso ɛnam kwansa abowa ɛfɔ do yɛ wu ɔba pa ɛsɔ so. ɔba afro. ɔdɔ ne tu. ɛdɛ tena hɔ. misumi ye misumi ye de florence o. saa ɛna musa de kojo. ɛɛ ɛɛ kɔjɔ kɔjɔ. ana mbɛbɔ adwama ho adwama ho mani adwama ho mani. ɛnyɛ easy koraa. yɛ bɛ bɛ di nkɔmɔ bɛ kyɛw ha wɔso ɔde bi atena na wɔhyia no ɛwɔ akwa baabi ɛɛ ɔbɔ hɔ din na fi kakra ɛnti ɛhɔ na gan no ɛyɛ bɔ nsuo mu adwuma wɔ hɔ sɛ bɔyɛ no ayɛ adwuma kakra wɔ ho ɔbɔ ɛna no to ɛsɔ yɛ wie no a ɔse afei ɔne na anyema wo a akoa no sɛ ɛba eh, hwɛ no mu no ɛnkɔ ne adeadeɛ ɛna ɔde ne ma efie ama efie deɛ keka kɔ ne deɛ ka bi ma me hmm. yɛntie ne nsɛm no mefrɛ no bɔɔ namaneɛ ɛma ne kaa sɛ ɛnyɛ na ɔsɛ nyɛ wo noa sɛ nyɛ na ne <laughs> na ɔka sɛ saa deɛ a ane yɛnkɔ no yɛnkɔ sɛɛ no na ɛnyɛ ɔno a. so wohu sɛ wonyam na ɛdi sɛ. mpakyɛ no manya three months. na wanya three months ɔboa ɔboa. nti mefrɛ ne bɔɔ namanneɛ. sɛ yɛ sɛ woyɛ a wobɛwu. nti mefrɛ ne bɔɔ namanneɛ ɔka kyerɛ me sɛ wɔnim obi wɔ abua kwantene mmra me ne dɛ meyɛ nkɔ. na kyerɛ sɛ masa wotaa yɛ abɔɔhyen paa. ɔboa sɛbe ɛno nti na maba ha sei no. na nyi sɛ na ɛdi sɛ nti a wokɔ baabi a yɛse woyɛ a wobɛwu. mpakyɛ no three months yɛ no. three months deɛ mhm, ɛboro saa kaka wo babatɔ na mmoro sa. na mmoro sa so wonyim ya wankɔda ne hɔ bio. not even one da kokora wankɔda ne hɔ. babatɔ okay. mfɛnɛ na odi mɛtɛm tɛ yɛ sa na afei na mɛ mfrɛ ne bio sɛ mɛ de woe nti mɛ woe na mɛ ka maa mɛ kɔɔ ne hɔ sɛ saa de ma wo nti hospital bill. no na ɔkɔ bɔɔ na ma ne no man hundred cedis na ɔde ba na ɔde bɛyi. na hospital bill na yɛ hundred. babatɔ na ɛburo. na yɛ sɛ. two million. two two two two sɛ. twenty ghana na ɛtu hospital bill no yɛ twenty ghana hmm. twenty ghana. two million. two ten. million. na ɔno maa sɛ. ɔno no maa mi one million. ɔnso maa one million. Hmm. na kyɛ sɛ wantumi ntua ka ne eh, mpo eh, nyinaa. mese na aona abaya ketekete te sɛ meda two million ne maame ne kaɛ ɛfa nkɔhyɛ abaya ayo obiaa ho yɛ m sɛ sɛ mama afi ɔse a ọ̀nà ọ̀ka bi o. ọ̀sẹ̀ ah. yóò fi sọ ọmọ asa ayo two million. ase ase asem no o kan no wante. wante wante ato ọsẹ ah ne de bakura tẹ sọ ọsẹ ah. ọsẹ two million. ah. <laughs> two million. ẹsẹ o. ẹbrẹ. eti ababaawa yà kan ne deɛ. ɛsɛ uh-huh. yɛ yɛ bibiara wie ɛba aba mu a aberanteɛ no mpɛ sɛ ɔkyerɛ sɛ ɛba no nyɛ ne ba ah! ne tenten ne tiatia mu a no no ɛso ɛba no nyɛ ne ba ɛne ti koraa ɔwoyɛ na kyɛ sɛ ɔmbɔ ɔka bɛyɛ 2.2 deɛ da so no mu tuae bɛma no tua a 1 million pɛ wahunu ka one million. Ti one million. Ameko <laughs> busa abẹ mẹ sẹ, n'adọ na awọ yẹ sa. Mihun na mi friend sẹ, ọmra, ọmra hin, ọmra fi natana bi ne di nkɔmɔ ne ade ntina ntɛsɛ nyinaa yɛ adwuma. pàtẹ mu tiẹ bẹẹ bẹ ni ọwọ abáyé ni wọn fò. sara kuna du yi àdó ọsẹ òkú tu diẹ. two million. two million. obi lè di atu ọrọ hambu isabi hmm? two ọdún ẹdẹ. two million. two million. two million. ẹ̀yẹ ni ẹ̀ ná mulan. ti sẹ ẹ náà mi wọ producers o. nana yà o nana <laughs> mm-hmm. yà ojima mọ̀wù ni chichi no eh, fata do paa ẹna senior producer nankasa yà asanka oh. asanka ni wọn sùn an. o de kasa na o bɛ wura a bɛ buru. sisi a ɛbɛ bɛ yɛ kɔɔ biya mɛ n yɛ leslie na nfama no mɛ ɔno an filɛ na nɛsi ko a mɛ tena ha jisɛ mi kɔ twiri firi ni yiri dɛm. yɛ bɛ sa no. yɛde ɛyi akakaduro akakaduro ne hwɛntia pɛpɛ. ne yɛ ɛnu sɔ saa yɛ duro. ɛɛ ne yɛ sa no sɛne wie a afei asɛ no wie ɔte se ne yere so ɔkyɛn ɛyi ponkodie <laughs> enti no sɛ tie bɛrima no yɛ abusuafoɔ mu tie bɛrima no sɛ first mhm. no ɔkɔhyia ɔbaa no de ɔyɛ sɛ wɔdi bi akɔ ne baabi kɛkɛ hwɛ sɛ sɛ mm, ne bɛtwia no ka wodi bi akɔ sɛ saa yɛdi kɔ sometime mebɛma meboa ɔmo so saa kora ne tɔm nonanameboa nana yɛ wonni bi nkɔ ɔbaa bi da oyere eh, lɔya kora wode ne kɔsii sɛn wodi bia na akɔ ɔbaa bi <laughs> wokɔfa lɔya ni akɔdi akɔ na tara mene di nkɔmmɔ ne ade nti na ntasɛ nyina yɛ adwuma kyɛ sɛ wakeka to Mm. nti ɔbaa fie ma me no ahyia na ɔka kyerɛ me sɛ ade nti na me ya no hyia meyɛ saa <laughs> woyɛ sɛ sɛ me no hyia me ɛbɛkyɛ motie gaa lo asɛm bi ha se mhm. gaa no sɛ ne tam bi ɔne ɔbaa ne bɛda no ayɛ sɛ nana yɛ no bi anaa ɔnyɛ na nso ɔbɛwo sɛ ha abi wɔ ha nɛ nana <laughs> na eti ɔno no ɔno daa a ɔhwɛ ɛbɛyɛ

first mm. day na wohyia no na mm. ɔnyɛ first day ɔbae no a ne week ana ɔbae mhm. na ɔka kyerɛ me sɛ ade nti a memfa me ho nsuo ma nam sɛ ɛnyɛ bibia wambisa <laughs> nsa dɛ na ɔmfa wo ho nsuo ngu hɔmekasa ana me sɛ ɛnyɛ bibia ana ɔsɔre na ɔse ada mempɛ sɛ mene ne bɛnyim ana nam sɛ o nya abotrɛ wo how many years 20 years ana me sɛ nya abotrɛ ma ne nyɛ akra ana wo sɛ sɛ me ne waanyem deɛ abɛnyem abɛhyɛ me ɔbɛka frɛ ɔbamfrɛ no bi ɔwɔka sɛ mene ne tena one year no mene ne ntena ni three months kora da ah, oh, ana me sɛ ɛnyɛ biribia ana ɔsɔre na ɔse ada mempɛ sɛ mene ne bɛnyem ana na me sɛ wo nya aboterɛ ana me sɛ nya aboterɛ mane nyɛ akra ana wo sɛi sɛ me ne waanyem deɛ abɛnyem abɛhyɛ me frɛmamfrɛ no bi ɔka sɛ mene ne tena one year no mene ne ntena ne three months koraa da ne three months mene wɔ style a yɛa na meyi a menyem but nana yà style ni nie nana yà o style ni nie. mene wɔ style a yà na meyi a menyem ɛyi sɛ wosɛ wɔ style a wo ne bɛrima da a woyɛ a wonyim woyɛ ne dɛn mepɛkyɛ ɔka ne ho bɛba saa no uh-huh. metwe mete hɔ bɔkɔɔ na ka yi no si mpa no so ɛne ɛbɛbuo mfa ho jesus christ <laughs>

manya no awie mewo ne bama na ɔdɔ no bɛyɛ mmɔ na wonim sɛ wokɔ nyima bɛwo ama ɔdɔ no ate bɛma no ani so saa berɛ no so anya obi foforɔ hmm. because wowo no a ɔntumi ma wo ho ana ɔba wo fie kora so wotumi ɛtena wo mɛsu so mu mmiamia mu ntumi nni nkɔmmɔ te sɛ fɛs no na ɛteɛ no wo sɛ wohyia bɛma foforɔ wobɛtumi no gyina fon so saa more than one hour two hours mtmfoɔ hmm. deɛ yibi bae wobɛhu sɛ wobɛtumi akasa saa after one o sɛ de bɛnem hmm. ɔsɛ fatɔ medware aba na ɔno nso de atoɔ na wakɔ dware na waba na wabɛtoa so na ɔmo bɔ nkurɔfoɔ ka na yɛnyɛ bi no yɛ credit ne yɛde teɛ <laughs> wate ase ne yɛde teɛ nti wɔn sɛ otumi yɛ afi wɔn sɛ na wakɔfa nyinsɛ wɔ baabi na ɔde abɛhyɛ bɛrima korɔ ɛna mɛ so remove ano ntum because wotu kura na ebi aka o n'ano wosan de wura ma ɛnkom ɛbɛkom ah. eti ayɛ sɛ kɔndɔm nyɛ hundred percent safe ne nyinaa yɛ ninety nine. point one no nko ade kyerɛ sɛ biribi bɛtumi asi sobu ha ebi oyi wie a ɔmfa nkɔ biribi sɛ ɔtwɛn a hohoro ano yɛ biribi awie ansa na ɔbaba ɛnɛ mɛma aba wɔyi yɛ no wɔtu ohun sɛ agu fam odi eya no wɔyɛ ne se wapurum na ɔsan de ahyɛ mu ɔpɛ ne ntɛm sɛ ɔpɛ sɛ ɔkɔ bɛɛ five na ohun sɛ ɔbaa no ho sɛ wayɛ adwuma saa na ti ade no sɛ ɔmo taa no mm. kaa sɛ ɔmo agyi <laughs> ɔgyina ne naso ebi mu deɛ ɔnsɛ ɔnsɛ ebi mu ho nsuo api ebi mu deɛ yɛ nsuo nsuo ebi wɔ bɛte ebi <laughs> dadaban na ɔba a wo hɔ a wo ne no hyia mu a wo ho nsuo no guu mhm. no na yɛ saturday ba mmerɛ fi date <laughs> ah, ɔbaa no pɛ sɛ kyenkyerɛ akye ɔnyem nti bɛrima no atu ahyia gu bɛɛde no so no na ɔno ankasa asesa de ahyɛm sɛ ɔmunya nwui nkɔmmɔ no nya nwui ɔmunya nsuo ase wɔyi firi hyɛ firi nsuo mu no ɔmɔ sɛ ɔdɔ sɛ wotabere to nsuo mu pɛ hyɛ ɛntwi dɛ ne nsimeboa ɔsesa deɛ wurawura n'ase. ɔsesa nso wurawura n'ase. ɔbɛsɛ ɔsesa mi na adeɛ ɛni osu dɔɔso. <laughs> maa nka mi ma mi nkasa mu because bia no nim. na sisa hwɛ ɛngu mi ho ma asɛm yɛ ɔsesa. yɛsɛ ɔsesa gu ho ɔsesa wurawura w'ase. mpatsɔ na ɔsesa gu dewia no wɔ si yɛ ne ho no asɛ ohun sɛ ma sɔrɔ asɛ ɔ kyɛ mi hu deɛ mi ɔbɛ sɛ ɔyɛ ne ho ansono ansono asɛ ɔyɛ ne ho style bi ha na ɔsesa wei ne wura na sɛ ɔwɔ nsɔ mi mi nkyɛn yi bɛɛ shit no to sɔrɔ mi mi kyɛn yi bɛɛ shit no na de gu nkyɛn na mi de fɔrɔ sɛ ɛsɛ sɛ wɔn na adɛ akɔ etu di nkwa sɛ. o de nti akwari bɛ so ɔkyerɛ sɛ ɔno no wa prevent bibia sɛ ɛba paa deɛ ɔma ne ma dabi da nti ɛyɛ saa no na ɔso ɔno paa deɛ deɛ gɛɛ yɛ deɛ ɔne ne nna biem nti ɔsi since then no ɔne gɛɛ na nna biem. ɛfɛ ahomre bi bɛrima mo da wie wɔ kyɛnji bɛɛsit a dɛn na esi yɛ kanokora ne kyerɛ mi. pepa kyɛ ɔno ɔna sisan bɛɛsit no. debi a ɔkɔ hɔ asaa na debi a ɔbɛkɔ akɔda obi asaa na ɔyɛ. pepa kyɛ dɛ. why that day no. pepa kyɛ dɛ ne na lukunti ɔsisan bɛɛsit no. Mm, mm, mm saa da no ɔbaeɛ no mhm. na wayɛ din ɛno mebwei abayɛ mm. so meboɔ nkasa mboa na wayɛ din nti mbusane sɛ ade na wayɛ din ɔse nyɛ bia wadidi ɔse a madidi anaa menkotɔ aduane mmerɛ ɔse madidi sɛ meboa ɔnka na wo ne ɔpemfoɔ de naada mepa kyɛ daabi wonwo da womfa ɔpemfoɔ da mepa kyɛ daabi wonwo da mepa kyɛ daabi because wɔnyɛ ma nka wobɛhu sɛ ne ho na ne ho nyɛ hye okay maybe ntumi nkyerɛ deɛ. ah wọn tẹsi bi dante pizza ni apc wọn ni difference ɛwɔ mu. Hey, Cantonawa, the experienced woman. Hey, I like one. your teachings. <laughs> Diana from four. Hey, Cantonawa, you said, I say, uh, Musa Sagatios. I say, Uku Cantonawa is the more expert. And uh, so what? Sarah do. I say, I love enter MPP headquarters. Shout. <laughs> Ah! Shout. <laughs> Tẹ́lẹ̀ kò wọ́wù, ń bẹ́ bó ma. Ọ̀jẹ̀ náà kò fi ọkọ̀ náà ṣe é sí. Ẹyẹ adé yàgò fọ, ẹyẹ asẹ́mu. Ètò àkwárí sọ̀rọ̀ ni diẹ, diẹ kíkà kọ̀ náà yẹ ni hu. Na ẹ ọba. Sọ ọba bi nyim náà ọ̀pẹ̀ sọ ọ̀dẹ hyẹ bẹ́ẹ̀ ma, ẹ̀yà àná ọ̀pẹ̀rẹ̀ ne ho sàá ọ̀hún. Sẹ ọba mm, ọ̀pẹ̀rẹ̀ ne ho bebree ni yẹ kye ne ntẹ̀m. mpere wohu sɛ woanyɛ ne saa nso a mmerɛ ne kwaa na hmm. ɛkɔ wobɛnya bɛrima na first month na wonya hu sɛ wobɛra pa hmm. ho no na woahyɛ aseɛ de taataa no sɛ wahu wokɔ hɔ nom na woyɛ wo ho style bi kyerɛ no na wode wo nsa kyɛ sɛ deɛ ɔbɛyɛ biara no wobɛmaki sure sɛ ɔbɛnya wo ɛne wayɛ biribi because sɛ one month two pa ho pɛ na wokɔ wɔ bɛɛ sɛ one month pa ho a ɔbaa wotumi wɔ eight months two months pa ho ɔbaa wɔ seven months ɛwoyɛ dɛn ɛyɛ berɛ no wohu sɛ yɛtumi seven eight nine doctors no nso sɛ sɛ fɛɛ so a ne nsuo no kɔmpɛ na awodeɛ no ani asili sɛ awodeɛ no no asili wura no mpɛ na asi nti deɛ aba nyinaa ɛbɛba abɔnten tax day is coming oh no but if you sign up for Robinhood Gold's IRA with a 3% match, you can get up to $195 for the 2023 tax year. Oh, yeah. Sign up at Robinhood.com slash boost by tax day to get the biggest contribution match on the market. Subscription fees apply. You know you Investing involves risk. 3% match requires gold for one year from first match. Must keep IRA for five years. Robinhood Financial LLC member SIPC. Los mejores viajes nacen en la carretera, pero este comenzará en tu mente. ¿Escuchas ese rugido? ¿Sientes la experiencia de poder? ¿La emoción de la libertad? Ya estás preparado para vivir tu nueva aventura. Nueva RAM 1500 hecha para vivir. Ram es una marca registrada de FCI US LLC. ɛno na dna ɛka ne sɛ wokɔtwa scan a bɛrima a ɔyɛ fast no ɔtumi kye wo nti sɛwonya apa ho baako pɛ scan wobɛtwa scan three times ne nyina date bɛyɛ different ɔmofɛ mm. biribi edd expected date of delivery wo sɛ ɛno no scan no ɔhwɛ nsuo no akora ne dam no ɔhyɛ sack na gestational sack no ɔhyɛ saa nneɛma no nyinaa na wama estimate ɛnyɛ because scan bɛtumi aka sɛ ɔbɛwo nnɛ wobɛwo bɛɛ ebi a two weeks time ebetumi atwam ebi wɔn sukuu a nduru obi wɔn mu a wanyam ne bere apa onim sɛ da sei ɛna mu nya mɛnti bɛ ɔbɛkɔ ne bi asika no sɛ wowɔ two months bɛ wo kyɛkɛ nso anaa wɔso two months no wonya anya dɛ nti ɛno saa na bɛrima a wɔne ne bɛkɔ no anaasɛ obɛhunu wɔanya abotire ama wa ɛnyɛ ɔnoa bɛtia no yɛ ɛyɛ nokorɛ sɛ ɛyɛ ɔno a because scan at times no ɛma wo from day a ohun sɛ a wodeɛ no ahyɛ aseɛ yɛ biribi te sɛ ebi ɛpɛ sɛ ɛfa nyinsɛn no mm. na astate count because ɔno wɔhwɛ nsuo no because a wonyɛ foforɔ no akɔtwa scan akora bi anam ɛhu hwee ɛyɛ sack no nko a ɛna ɛfa nti wohu hwee kantonowanie meyɛ gymicologist Mami fi bẹ́ẹ̀ bí sẹ́. Ọba sẹ́, ah, okay, ọ̀sùn wọ́n yọ. Ọ̀sísà òhun ṣe ọ̀pẹ́sẹ̀ ọ̀sísà òhun ṣe ogun náà sẹ́ ẹ̀ dáhùn sísá bẹ́ẹ̀ ṣe di sẹ́ẹ̀ náà kájọ sọ wọ̀nyẹn. Ti ẹ̀họ́ ní firi o ní October ti máa firi ni bíi mu ara ti December. Ọ̀tí oh, ni wọ́n asesẹ́ wọ́n àfẹ́ ni bíi mu. Ọ̀ni òní. Bàyẹ̀ họ́ àná ọ̀nà ankasa náà fẹ́ mi. Mi ho ti sẹ́yìn náà mi sọ ẹ̀yẹ ní adé adé. Bàá mi pa adé náà mi nfẹ́ no. Nti eh, eh, December. Dẹ́ntì na wọ́n àfẹ́ ni bíi mu na gye sɛ na wompɛ no as girlfriend wopɛ sɛ woyi so no biara na wogya noɔnyɛ ɔbaa mene ne te sɛ wɔka sɛ mena tera wanyɛ da bi so ɛno no na wopa kyerɛ sɛn sɛ wode ne te wo hɔt so a wode te wo hɔt so short ladies that day no ɛno ano no wote ne ticket maa no my friend bi nti mewɔ hɔ noma no frɛ me sɛ ɔpɛ sɛ ɔka kyerɛ me sɛ wɔnyam ɔpɛ sɛ wɔka kyerɛ sɛ wɔnyam na eti maa ni muhu mu sta mu ɛ mu state of stand si yɛ de mu ti mu hɔɔto so. hwɛ anaasa na ayɛ wọ́n ní mbɛtẹ́ wọ hɔɔto so. fídíò bi ẹ bá yẹ lady libo di ase saa chiki bi a ɔbɛba wo nkyɛn bi a. enya no. ɔhyɛ ɔyira nko sɛ ɔno abo dua sɛ ɔna yɛ saa chiki. la peja la plus. sɛ wo na o status wɔ hiv ano wanya wasa so ohun status wɔ relationship. relationship na ze deɛ. ano ayɛ den. wọ́n ní ní break yẹn náà di sẹ́yìn. mi ní break yẹn náà di bẹ́ẹ̀ sẹ́ three months anaasẹ two months mu no mm-hmm. october ni hɔ na maa n fẹ́ ni bi n ti november december nyinaa mamfrɛ no december eh, november december nyinaa wamfrɛ no mamfrɛ no nti ansa na namene ne bɛhyia saa day no na madi nka hyia wɔ ne abɔe bi na yɛ anwummerɛ ɔno ankasa koro hu ma me so mehu mebakyɛ ɔboa na ɛnyɛ mea wofrɛ no kɔhwɛ hwɛ sɛ ɔno a nnipa a menim no deɛ mewo ne obi nam saa na mentumi mfrɛ wo bra junior nso de ne de aba na ɛsɛ ɔno so ne experience eh. a wahu ɔnti aberanteɛ sɛ afei ɔkɔyɛ scan ɔma mo kɔtwa scan mm -hmm na ne ma ɔsɛ ne maame di kaka kyɛ ne sɛ abaa nso ɔnyim two months. ne mhm. maame nso ɛnyɛ two months ɛyɛ three month ah! ɔmo kɔ twa scan no. ɔka sɛ ɔnyim two months a ɔmaame si three months no mhm. yɛkɔ twa scan ɔno ɔno nko akɔ twa wa amɛka ɛnam ne nyinaa akɔ twa scan yɛkɔ yɛ o o ɛyi five months kɔ six months ɔmo si two ɔmaame si three. Hmm. basika ne sɛ six. ɛsi six. ɛbi a machine na sɛ. so nyi nsɛn na nya o deɛ. mɛ b'a jɛ. akɔdaa ne ne ye. mɛ b'a jɛ akɔdaa ne ne ye. wasa hwan. ɔpa ne si wɔ no maybe some so what's what's what's what's a Frederick what's a Frederick ah <laughs> eti Paul mpacha afei fa DNA DNA bra mhm ọmọ kọ yẹ DNA nti na di sẹ ọmọ yẹ DNA yes eh ọmọ yẹ DNA DNA si yẹ nti Paul me yẹ nya DNA nti akra ni nie abaa ni na ti wọ no na mo hwẹ bẹẹma na ni bẹẹma edi asẹ na nim sẹ oku awede <laughs> ah, <laughs> no de no ɛnsɛ no ɛnsɛ no masa akora no mu yɛ round bɛma no anim yɛ straight ɛdin ah, cedric one side of the table okay, ɛna yɛwɔ result no on the other side of the table okay. result no kyerɛ sɛ paternity excluded excluded ɛno deɛ ɛkyira ne say mhm. frederick Jenfi, enye ama papa fɛde gyemfi nya ma papa ɛnɛ si na asɛm aba ye ɔgbɔn asɛm aba mutie ga mutie ga ɛlɔ sɛ woba wo maame na ba sɛ mɛn ne mpo excluded excluded ɛno asɛ deɛ deɛ ɛkyɛa ne sɛ mhm. frederick Jenfi ɛnyɛ ama papa Frederick Jenfi nyɛ ama papa exactly ɛnɛ si na apɛlɛ apɛlɛ ma lesa fi yehowa ɛka bɛ fie bɛ pɛ tua ɛka na nya ba ɛka apɛlɛ bu koto Oh, oh, oh, aso oh. o o gɛn o mi. asɛm wo deɛ asɛm wo deɛ tuba da gu bɛrima no so yɛ tuba ba yeyi ayɛ ka. ne maa bi tumi tira se ne maa bi adi adi aduwa ne maa bi kɔfɔ no maa bi adi maa bi kɔfɔ no. wɔdi tuma nye yie da. dɛbi dɛbi. sista. adekwanta meka sɛm nte asɛ ne sɛ sɛ nyɛ no kora ka me ɛyi nsɛn no mu deɛ ne baayɛ no nyinaa no ka me ntutuma no ama sɛ ka meɛde ka mede ba dadwbɔnefrɛntinyɛ no kora meka sɛ mede ba wone mmarima sɛ nana ɛwɔ mebɛkyɛ mene mmarima bi a ɔfrɛde kenaa na mene menyema awurade mu yɛ mmɔbɔ akwara nso so ɔhu deɛ ko akwara nsɛ ba wala ɔnsɛ ɔhu mmienu nyinaa akwara akwara no na asɔ wɔti akwara no na asɔ wɔti ɔ mpasoro mpasoro kwame nkuruma asefoɔ ni bia obi ade so ayi na akɔsoa obi sɛ ɔmu sɛ ɔmu ah. ɔnyɛ asɛm ketewa kɛkɛ yi ne ho tete no hwan na di yɛ ka no koraa ɛka no kora na na ɔpɛ no nti na ɔho eh, nti ɔmo eh, mu bebree na hwɛ ama ma saa eh, ɔtwe ne to na ɔfɔ ɔmo kaeɛ na ɔtwe ne to na na ɔkɔ di yie o baako bi afei da so kɔ bia mutie mutie gaara ɔsi na akura ɔsɛmɛ na akura ɔsɛmɛ hefa paa na ɔde sɛmɛ. ne ɔ. Los mejores viajes nacen en la carretera, pero este comenzará en tu mente. ¿Escuchas ese rugido? ¿Sientes la experiencia de poder? ¿La emoción de la libertad? Ya estás preparado para vivir tu nueva aventura. Nueva RAM 1500. Hecha para vivir. RAM es una marca registrada de FCA US LLC.